jẹ́ kókó kókó là ń gbóhùn agogo dùn. lórúkọ aláṣẹ àtolùdarí tó fi mọ́ gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso lápapọ̀ à ń dúpẹ́dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn gbogbo tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà torí pé ohun tí ẹ̀ ń fẹ́ la ń fún yín nígbà gbogbo ẹ ṣe gan ni o àjọṣe wa ò ní bàjẹ́ wàyí o a tún ti gbé tó tòní dé kodiam sat ó tún ti wà ń kalẹ̀ kẹ́ máa bá wa kánò àti gbalẹ̀ agbáta àtọ̀ ẹsẹ̀ kúkú àtọ̀ ètò jìnnà àṣetán láti fi nǹkan tó ń lọ káàkiri àgbáyé tó yín lórí ìkànnì náà ni ìkànnì tí gbogbo ayé ń gbọ́ kí ń page radio àk Accra to the world. Gbogbo yín lè ṣàtìmọ̀ Quadri Hamzat the genius presenter of our time. International presenter tó ta lẹ́nu kì í múmu lòmú kì í fọ́lùlù fọ́hùn. Ó ní gbogbo àgbáyé fi ń gbọ́ ní gbogbo ìgbà. Fún ìkéde àti polówó ọjà, ẹ bá Quadri Hamzat sọ̀rọ̀ lórí aago plus two three three five seven eight four eight two nine eight zero tàbí plus two three three five five four one five one six five nine. Ẹ tún lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé www.ua qhradio.org, QHradio Radio Accra to the world. ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa a kí yín pé ẹ̀ tó kú àmójúbà wa lórí akọ̀tún ètò yẹn tó wa ta pè ní current affairs àtúgúnlẹ̀ sí ilé agodo wa QH radio studio tí a wà ní Accra lórílẹ̀‐èdè Ghana tó jíjẹ máa jẹ ẹ kọ́kọ́ kí àwọn ará dínú. ǹjẹ́ mo kí gbogbo ará lé wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ní gbogbo bíkíbi tẹ́ ti ń gbọ́ wa gbogbo bíkíbi tẹ́ ti ń wò wá ojú tẹ́ fi ń gbọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ lágbára Elédùmarè ẹ gbogbo ohun rere tó kù tó wà nínú ọdún yìí a máa wá wa rí ni lágbára Ọlọ́run àwọn oníṣàgbàkọ ẹ ó jáde kò wọlé kò ní jẹ́ tiwa Balógun Babájídé lórúkọ mi tí gbogbo yín sí DJ Babsy a tún ti gbé mi ìdè ẹ wá bá a dá sí ẹ kú lé tó ọ̀rọ̀ ilé ìtàgbé wa gọ́vùnà babájídé sanwóolu àwọn ní obìnrin kan ló kojú òun náà sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ọ̀rọ̀ tóun sọ yẹn ó lóun mọ̀ọ́mọ̀ sọ ni ó nítorí pé ọ̀rọ̀ gọ́vùnà babájídé sanwóolu ó ń kọ́ òun lóminú àmọ́ kó tó di pé a máa bẹ̀ pátápátá ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kan kọjá lọ sí ọ̀dọ̀ ìkan lára àwọn iléeṣẹ́ tó ń ṣe onígbòwó ètò iléeṣẹ́ Renix Reshape tá sọ fún yín pé wọ́n wà ní Houston Texas a sọ fún yín pé Amẹ́ríkà ni wọ́n wà àwọn oògùn ìbílẹ̀ tó jẹ́ aba tàbí herbal medicine òun nìkan tí wọ́n ń produce kéèyàn tó máa produce oògùn ìbílẹ̀ ní Amẹ́ríkà tíjọba dẹ̀ fọwọ́ sí oògùn tó dáa ni ẹ rí i pé wọ́n máa ń pa ẹ̀ dáadáa nìyẹn fún gbogbo nǹkan tó bá ti wá dàbí àìsàn kan tàbí nǹkan kan tó bá ń ṣe yín nínú ara wọ́n ní oríṣiríṣi àwọn product eléyìí tẹ́ lè rà láti fi takò irú àìsàn náà wọ́n ní kan tí wọ́n pè ní knockout organic capsule ìyẹn ló máa ṣiṣẹ́ fún bp wọ́n ní kan tó pè ní flex organic fún aromọléegun tàbí ẹni tí inú egungun bá máa ń ro tó máa ń ṣọ́ gidi gan wọ́n ní chagablon trophos fún àwọn obìnrin tó ti wọ menopause wọ́n ní ọkàn organic capsule fún àwọn tó bá ní heart diseases wọ́n ní gut revive forty x capsule nìyẹn ó wà fún àtẹ̀pẹ́ tó bá jẹun tọkùn tètè digest wọ́n ní cogni m medium roast kọfí nìyẹn fún ẹni tó bá sanra jù tó fẹ́ lose weight wọ́n ní ọkàn flex organic gummies burst láti lè dènà gbogbo tó bá jẹ máa ń sàn nínú ara wọ́n ní eh, pro renix digest digestive plus wọ́n dẹ̀ ní renix organic pea protein plus fáwọn tó bá ní di protein lára ọkàn vanilla collagen òun lélẹ́yìí tó jẹ́ pé lẹ́yìn ìgbà tẹ́ bá ti gbà láàfíà tán wọ́n wá fún yín ní ọkàn vanilla collagen tẹ́ máa lò ara yín á bẹ̀rẹ̀ sí ní dán ẹja gbọ́ polówó wọn ká tó tẹ̀síwájú. Si tá a bá ń pariwo iléeṣẹ́ renix shape llc nígbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àjànàkú kúrò ní mo rí nǹkan fèrè gbogbo ayé ló mọ láìrin ọ̀kan òjọ̀kan oògùn ajẹ́bíidán ló ti iléeṣẹ́ renix shape llc jáde àwọn bíi knockout organic capsule tó ń ṣiṣẹ́ fún ìfúnpá tó ga èèyàn bp flexix organic tó ń ṣiṣẹ́ bíi mọ̀nàwá nínú egungun fún gbogbo ẹni tó bá ní àrùn àrùnmọ́lẹ́gùn saga blum true force èyí wà fún àwọn obìnrin tó bá ti wọ menopause kò tán síbẹ̀ ọkàn organic capsule èyí tó ń dènà àìsàn ọkàn tó sì wúlò fáwọn tó bá ti ní health Got the five forty x capsule eléyìí ló ń ṣiṣẹ́ fún oúnjẹ tí kò tètè dà nínú ara tó sì tún jẹ́ kí èèyàn lè jẹun dáadáa cognic hemp medium roast coffee èyí ló ń dènà ara àsanjù kàrò kọfẹ nílẹ̀ kàrò sì jí pépé ọkàn flex organic gummies box ó dára láti máa jẹ fún ọmọdé àti àgbàlagbà láti dènà àìsàn inú ara bákan náà pro renix digestive enzymes plus èyí wà fún ẹni tí kò bá rí ìgbọ̀nsẹ̀ sí déédéé renix organic pea protein plus ó dára púpọ̀ fún ẹni tó bá nílò èròjà protein nínú àgọ́ ara tó fi mọ́ ọkàn fanila collagen èyí tó mú kí ara jọ̀lọ̀ kó sì máa dán kàrò sì jí pépé gbogbo bá wá jìnnà ìlà lákì kíkó láti rí àwọn ojúlówó oògùn tó ń jẹ́ bí idán yìí rà ẹ kàn sí iléeṣẹ́ The Shape LLC ní four forty Louisiana Street suite nine hundred Houston Texas zip code ní seven seven zero zero two telephone number one eight eight eight eight nine six nine four three eight whatsapp number wọn ni eight three two eight nine eight nine six one zero tàbí wẹ́bsáìtì wọn www.renictheshape.com tàbí www.renictheshape.store. bó ti jẹ́ òun nìyẹn ẹ gba whatsapp nọ́mbà tí ẹ máa fi pè wọ́n níléeṣẹ́ renic reshape but kẹ́ ẹ má gbàgbé pé nọ́mbà yìí lórí whatsapp nìkan òun lẹ ti lè gẹ́ẹ̀tì wọn lórí whatsapp nìkan plus one ẹ̀yin tẹ́ bá pè wọ́n lórí direct ẹ lè má get wọn lórí nọ́mbà yẹn o but lórí whatsapp nìkan plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero bó ṣe jẹ́ òun nìyẹn tó ọ̀rọ̀ tí à ń bá bọ̀ tẹ́yìn yẹn máa tẹ̀ wá láago sí tẹ́ máa bá wa dá sí. Si òun náà ni ọ̀rọ̀ arábìnrin tí ó kojú gọ́vùnà babájídé sanwóolu tó dẹ̀ sọ pé tí gbogbo èèyàn ò bá lè bá sọ òótọ́ rọ̀ arábìnrin ní pé ní ti tòun ó ló máa bá gọ́vùnà sanwóolu ó máa bá sọ òun tí ń jẹ́ òótọ́ rọ̀ ó ní kí ló dé tí òkú mohbad ṣe pẹ́ tó bẹ́yẹn ní ilé ìgbókùsí tí wọ́n gbé sí ó lóun dẹ̀ mọ̀ lọ́dọ̀ tòun pé tó kù bá ti pẹ́ jù pẹ̀lúpẹ̀lú bí òṣè kí ń síná láwọn ilé ìgbókùsí ní nàìjíríà ó ló mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló ti máa bàjẹ́ lára òkú débi pé kò ní wúlò láti fi ṣe tẹ́sítì mímọ́ tó bá di àsìkò ìgbà tó fẹ́ ṣe private autopsy ó ṣépè gan tó pọ̀ láwọn ìpín ńláńlá ti pé tí sanwó-olu gan bá gbọ́ ó lè má lè sùn jọ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn pọ̀ ó sọ̀rọ̀ yẹn tó pọ̀ gan ó ní gọ́fúnà babájídé sanwó-olu ó lóun ò gbé ojú òun pamọ́ o òun dẹ́ mọ̀ọ́mọ̀ sọ ọ̀rọ̀ tóun sọ ni ó lóun mọ̀ láti inú ọkàn òun pé Sanwó-Olú mọ̀ọ́mọ̀ dílé òkú yẹn kí àwọn kankan lè ti bàjẹ́ mọ́ òkú lára ni mo ní à ah. ìjẹ́rù nǹkan báyìí wà lè pọ́síbù bí ìjà lè sọ pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ bí obìnrin yẹn fọ́ gbáyà pé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn tó DJ Babs ọ̀rọ̀ rèé ojú wo la lè fi wò kí la lè sọ ń pa ẹ̀ torí pé tuntun mi ta tún náà gan nìyẹn. sẹ́rí ẹ ṣe olóòtú um, àwọn èèyàn wa ẹ jẹ́ kí ká máa fàṣekò yìí dúpẹ́ lọ́wọ́ wọn wípé uh, wọ́n kú ìfẹ́ tó ń ní sí wa nínú iléeṣẹ́ yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń sọ àlàjì àwọn èèyàn wa ọlọ́pọ̀lọ́ èèyàn ni wọ́n tó jẹ́ wípé kò sí ní tó lè ṣẹlẹ̀ wọ́n á kọ́kọ́ fọgbọ́n gbé wọ́n á fọgbọ́n òru kó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde màá ẹlòmíì wà wọ́n kò sọ̀rọ̀ gbà o wọn ò ní wọn ò ní wò ó pé bóyá sọ̀rọ̀ yẹn ṣó lè affect àwọn lọ́jọ́ ọ̀la àbí ó lè affect àwọn wúmà yẹn náà mi ò tí mo fi sọ nǹkan tí mo sọ yìí wúmà yẹn ṣẹ́rí kì í ṣe pé bóyá wọn ò ro nǹkan tí wọ́n sọ mo mọ̀ pé wọ́n ti ro lọ sọ́tọ̀. àròmọta ó mọ̀mọ́ ro ni ó dẹ̀ gbé jáde ó lòún gbé tàwọn olójú olójú. kò jẹ́ pé àròmọ ló ta wọ́n. Hmm. bọ̀tẹ́ ká máa wà kí very careful pẹ̀lú nǹkan tá à sọ jáde lórí social media dẹ́nà àwọn nǹkan. sẹ́rí lu wúmà yìí ń sìn tíjọba bá nà wọ́n gan sìn torí ó sọ̀rọ̀ síjọba ó dẹ̀ sọ̀rọ̀ sí olórí ẹni tó ṣe tó jẹ́ pé ìkó wà lọ́wọ́ ẹ̀ bọ̀ ẹ jẹ́ ká wá rò dáadáa lóòótọ́ àrọ̀mọ́ lè ta ó lè dùn kó ṣe gbá kó ṣàwò àmọ́ ṣé Sanwó-Olú ló máa lọ gba òkú tó máa lọ sin ni. òun sọ̀rọ̀ autopsy result autopsy result tó pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ̀ ètò ń sọ nìyẹn pé ọwọ́ Sanwó-Olú ló dẹ̀ wá Sanwó-Olú ni gómìnà ẹ̀hẹ̀ eh, eh, pé òun gómìnà tó lè pàṣẹ sẹ́rí lóòótọ́ gómìnà lè pàṣẹ o. mo gbádùn yín lóòótọ́ so yín tó ń tura láti sọ nìyẹn pé lásìkò tọrọ wà yìí gómìnà ni wọ́n wà ń bẹ̀ àwọn nǹkan tí mi kàn fara mọ́ ni pé èpè tó ṣẹ́ fún Sanwó-Olú pọ̀. ibi tí ìjẹ́rí ibi tẹ́mi hmm. ti kọ́kọ́ fẹ́ wọlé gangan náà nìyẹn pé hmm. ìyá yẹn ò ní ìdí gbogbo àwọn èèyàn. àlàyé lẹ́kàn yẹn kò ṣe pé Sanwó-Olú tó ló sọ débi pé àmọ́ṣúárì Nàìjíríà wípé ẹ kò kì í síná lọ́pọ̀lọpọ̀ àwọn ibòmíì ó nígbà tí nǹkan kan bá ti bàjẹ́ láàrò kí mi ò mọ̀ bóyá máa rí bẹ́ẹ̀ lóòótọ́ o wọ́n ní tàn kankan bá ti bàjẹ́ láàrò òkú. bẹ́ẹ̀ mi ò tẹ̀ tí ì ṣiṣẹ́ mọ́ṣúárì rí mo ti súnmọ́ àwọn tó ń ṣiṣẹ́ nílé ẹja ẹja mọ̀ pé ẹja bá pẹ́ àtúntò tó bá pẹ́ nínú inú láwọn kò kì í dùn mọ́ gbogbo àwọn dídùn dídùn ara ẹ̀ ó máa bàjẹ́ ni. Hmm. ọ̀rọ̀ tí wúmà yẹn sọ ntẹ́mi fi ń ṣọ́ àláti sọ ni wípé kò nídìí gbogbo àwọn ìpè tó ń ṣe fún. a hmm, ìpè yẹn mọ̀ pọ̀ gan wọ́n ni. torí tí ọwọ́ ìjọba bá náwó gan sí. Hmm, kábọ̀ tó máa béèrè justice fún un náà. ẹjọ́ ẹgbà mi ló máa. àwọn ẹ̀rẹ́ àwọn ẹ̀mí wa lè sọ pé àwọn òun rẹ̀ ṣe tó ń ṣe àwọn òun tó ń ṣe. Ah, ibi tí mo mọ̀rọ̀ gangan lọ́nà nìyẹn kí tó wá padà sórí pé Sanwó-Olú gangan lórí ti autopsy lóòótọ́ woman ẹ̀ right pé ó yẹ kí gọ́vnà kí wọ́n sọ kó jáde kọ́dẹ̀ pàṣẹ pé látijọ́ tẹ́ ti gba gbogbo àwọn samples wọ̀nyí ibo ni final result dé àwa náà fẹ́ gbọ́ tó bá jẹ́ wípé lóòótọ́ wúmà yẹn náà sọ wípé bóyá ní tí wúmà yẹn sọ pé gọ́vnà Sanwó-Olú náà àti mọ̀ ń pa ẹ̀ torí ìsọtí wúmà yẹn sọ fígbà tó yẹ pé gọ́vnà Sanwó-Olú náà mọ̀ ń pa ẹ̀ ni which is true irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò lè má ṣe eh, kò lè má ti bọ́ sí ti gọ́vnà sanwó-olú gọ́vnà sanwó-olú lè ti mọ̀ pé okay fine this is where the situation of things stands torí under ìṣàkóso wọn ní gbogbo kínní abẹ́ under eh, inú ìlú wọn ló ti ń ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá wọn ti ń ṣe tiwọn wọn ti dìlé ẹ̀ ó yẹ kí gọ́vnà sanwó-olú jáde lóòótọ́ pọ́ ní ibo ni result ìdèdú ibo ní ọ̀rọ̀ dna autopsy ibo ló eh, dúró. n tó respect n tó ń sọ nìyẹn kò ń dẹ̀ ṣe pé n tó sọ lásán n táwọn èèyàn ń retí pé kí gọ́fúnà máa lọ bọ̀ especially nígbà tí ìbò kò fẹ́ yíwọ́ mọ́ gọ́fúnà lọ́wọ́ mm, àwọn èèyàn jà o ẹni tí ò lè jà níta gbangba ó ń jà tiẹ̀ lábẹ́nu ah, kọ̀mọ́lé burúburú burú. burú, burú kí ibo wa gba èkó mọ́ wa lọ́wọ́ bí a bá tiẹ̀ mọ́ bá sanwó olújà ẹja mọ́ ọjà létà èkó gbọ́dọ̀ padà sí lọ́wọ́ náà wá sọ pé gọ́fúnà ẹ̀ mọ́ kò ń ṣe wàá kọ ìpàkọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bígbà tẹ́ ẹ̀ gbọ́ ó sọ débi pé gọ́fúnà ọmọọṣẹ́ wa lè jẹ́ àwa la dìbò yẹn yín adìran yín ṣẹ́ ni ó yẹ kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa bọ̀ fún wa ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. torí tọ́ba gẹ́gẹ́ bí nǹkan <laughs> tí bàbá mi kan sọ ó ní tabarẹ ẹni tí yóò fit fún candidate tó bá bẹ̀bẹ̀ pé ẹjọ́ ẹ màá sẹ́fù yín a máa sọ fún pé àárọ̀ iṣẹ́ jókòó ẹ̀ àfẹ́. a sì máa wá sí ojú òpó lẹ́yìn àpàdà bọ́ ọ à ń bọ̀ ọ. dókítà Sanwó-Olú náà wọ́n ti bẹ̀ wá wọ́n ti rọ̀ wá hmm. wọ́n dẹ̀ ní ká rán àwọn oníṣẹ́ nílé yìí náà dẹ̀ kẹ̀rí àti rán wọn oníṣẹ́ báyìí a tún wá sọ débi pé àwa ló yẹ kán bẹ̀rù ẹni ó rán mi iṣẹ́ là bẹ̀rù. a bẹ̀rù ẹni tá a máa torí ẹ ni mo ṣe sọ wípé woman yẹn lè right ó kọ̀ jẹ́ pé bóyá ọ̀nà bí tó gbé gbà. èpè tó kì bọnú ẹ yẹn ìyẹn ló fẹ́ dàbí pé toró ṣépè gan torí lóòótọ́ iṣẹ́ lè pọ̀ lọ́wọ́ gómìnà náà lóòótọ́ ká tún ah. wo ṣáìdì yẹn. ó ní tíṣe bá pọ̀ ṣébi kí ẹ̀mí bọ́ àdé àti ẹ̀rọ kankan látọ̀dọ̀ gómìnà. gómìnà lè má rí rò but nísìnyí a ti wá pè wọ́n into action lóòótọ́ ni woman air right pé ó yẹ kí Sanwó-Olú kó ti sọ̀rọ̀ jáde àmọ́ àmọ́ nǹkan tí gómìnà Sanwó-Olú náà rí tó jẹ́ wípé wọ́n fi wá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí àmọ́ wọ́n ti dákẹ́ jù gómìnà Sanwó-Olú lórí ọ̀rọ̀ yìí because kò lè jẹ́ pé ìkànnù àwọn ọmọ big men ní nǹkan ṣe kò lè jẹ́ kan nu ọmọ wọn tó jẹ́ sanwó ẹ gọ́mìnà sanwó-olú ní nǹkan ṣe kọ́ ọ́ autopsy báyìí àbí kó jẹ́ kan nu ọmọ vice vice governor hmm. ní nǹkan ṣe àbí kan nu àwọn cabinet ministers wọn kọ́dẹ̀ káwọ́ gbéra kọ́ máa sọ̀rọ̀ kọ́ ń pa ẹ̀ so kọ́ jọ́ nítorí tọ́ lọ́hùn lọ́dọ̀ tèmi èmi bìlíìfù wípé ìgbàgbé ṣe wọ́n ọwọ́ wọn kún iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn. àwọn èèyàn dẹ̀ ń bínú. àwọn èèyàn dẹ̀ ń bínú nísìn a ti pè wọ́n jáde it needs to come out on this issue because ẹni tí nǹkan ṣe náà under the jurisdiction wọn ní Lagos state ní kíní ti ṣẹlẹ̀ case tàdẹ̀fà yìí náà Lagos state ló wà under Lagos state ló wà for us to get the proper justice kọjọ kó bá wa dá sí ọ̀rọ̀ yìí kí irú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. torí ó ṣẹlẹ̀ sí ọmọ tálíkà ni àmọ́ tó máa ṣẹlẹ̀ sọmọ olówó tó bá dẹ̀ ṣẹlẹ̀ sọmọ olówó tí bóyá ṣẹlẹ̀ sọmọ tálíkà yìí tá a bá rí proper justice tó bá ṣẹlẹ̀ sọmọ olówó lọ́la ọmọ tálíkà náà wọ́n máa wò ni o kò dẹ̀ sí nǹkan tó lè ṣe so a máa bẹ̀ wọ́n a máa rọ̀ wọ́n pé kó jọ kó má fi iṣẹ́ wọn falẹ̀ iṣẹ́ wọn náà lélẹ́yìn náà pé kó jọ kó jáde kó jáde tán àwọn ọlọ́pàá ti ń sùn lórí àwọn kinní àwọn ọlọ́pàá wọ́n ti ń sùn lórí ẹ̀ wọ́n ti ń dìlé ẹ̀ ju bó ṣe yẹ lọ wọ́n tẹ̀ ti dìlé ẹ̀ kọjá wọ́n ti jẹ́ kó máa yọ kúrò lọ́kàn àwọn èèyàn tí ó rẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so a máa rọ̀ wọ́n gọ́vnà Sanwó-Olú ẹ̀yìn tábà tiẹ̀ wo ntí ya yẹn sọ bóyá ẹ wò pé bóyá ya yẹn ò mọ̀rọ̀ sọ àwa ti ń bẹ̀yìn bíbà ìdí ta dẹ̀ fi bẹ̀yìn náà ni pé ẹ má jẹ́ kó di wípé inú máa bí àwa náà àwa náà máa fi tí ò yẹ ká máa fi ránṣẹ́ ránṣẹ́ sí yín. Hmm, ọ̀rọ̀ ìlágbára a máa lọ sójú òpó lẹ́la ìpè fáwọn èèyàn because ara máa ń ka àwọn èèyàn gidi gan. ara ń kọ àwọn èèyàn because ọ̀rọ̀ yìí kò tiẹ̀ sẹ́rí issue yìí hmm. ó pẹ́ jù pátápátá pátápátá pátá kò gbọ́dọ̀ kọjá three months four months. ẹ dẹ̀ àwa máa wo kíní yìí o tó bá lọ jọmọ ìkan lára wọn ni. òun náà ni mo ti. láàrin ọjọ́ mẹ́ta ló dá sẹ́yìn sí. láàrin ọjọ́ mẹ́ta wọ́n ti wá solution sí. Hmm, ìbẹ̀rù ọlọ́run sí lọ́kàn àwọn tó jó lórí wa because tó bá jáwọn orílẹ̀-èdè míì president ò ní jẹ́ kí ilẹ̀ ọjọ́ yẹn ṣú tó fi máa address àwọn èèyàn ọ̀rọ̀ yìí ti kọjá lọ sí house of assembly lásìkò kan ṣàdédé làkàn tó gbọ́n kankan. gbọ́n kankan mọ́ lórí ẹ̀ so definitely kó má jẹ́ wípé nǹkan tí àwọn èèyàn ń sọ wọ́n máa ma jẹ́ ká máa believe ẹ̀ wípé àwọn alágbára lu agan ló ń ṣekú pa wá o. Hmm àwọn tá a believe pé yẹ kí wọ́n wọ́n máa protect wa àwọn lọ́tún kó jàǹbá bá wa. ní ilé ìtúndẹ̀ pé kò rí bẹ́ẹ̀ èkó ti yíwọ́ tán fún gọ́vnà sanwó-olú. bẹ́ẹ̀ni. àmọ́ tó bá jọmọ yorùbá o tí ò ṣe pé bóyá make sure ni kò ní fẹ́ kẹ́lómi gba èkó mọ́ sanwó-olú lọ́wọ́. bẹ́ẹ̀ni. sanwó-olú dẹ̀ wà débẹ̀ padà tán a ti believe pé ah ìgbà tí ìdìbò ń bọ̀ ó dùn mí tí òṣèlú gbà yẹn ni ikú Mohbad yẹn bọ́ sí. Hmm. bóyá sanwó-olú ò bá jà tọ́wọ́pẹ́ gbà yẹn ni. nígbà tí election tiẹ̀ ń bọ̀ gbogbo gbà yẹn bẹ́ẹ̀ ṣe kó mọ́gàn bẹ́ẹ̀ fún gọ́fìnà Sanwó-Olú ní invitation wa lọ. Ah. kájà yín fẹ́ ṣe kó. bá ṣe ń lòdà àwọn hairdresser ń lòdà àwọn mechanic wọ́n dẹ̀ rẹ́rìn wọ́n wọlé tán wọ́n dẹ̀ yí papọ̀ wọ́n tọ̀nù ìpàkọ́ padà kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣe pé káwọn bá rò pé second term ti parí kí làwọn òkú ṣe kankan mọ́ ojú a máa paniwọlé kan lẹ́ẹ̀mejì mo máa ń gbọ́rọ̀ yẹn nígbà kan mi believe aláìwọ̀tọ̀ nìkan nìyẹn ó máa ń ṣẹlẹ̀ òjò ó lè pààyàn wọlé kan lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì hmm. bó ṣe pé garam bó ṣe lọ bó ṣe o ti sá pamọ́ fún jòmọ́ ẹ̀ òjò pa ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ni o ti jókòó wọ́n jẹ́ kó jókòó ara ẹ̀ balẹ̀ o kò sáré jáde ní gírígírí o bá sáré lọ sílé ọ̀dọ̀ ẹ̀ o délé òjò ti dá o bó ṣe délé ẹ̀ tábà yìí o dẹnu géètì orí kò ti gbàgbé kọ́kọ́rọ́ síbi tí òjò dẹ̀ ti dá ó kù díẹ̀ kó tó wọlé òjò tó bẹ̀rẹ̀ gírígírí ọ̀rẹ́ ti géètì tiwọn náà tó bá gbá géètì tí wọ́n bá ṣe lẹ́lẹ́kejì nǹkan ajá náà dẹ̀ súnmọ́lé ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. so ohun la ṣe ń rọ̀ wọ́n ta fi ń bẹ̀ wọ́n pé wọ́n need láti speed up things. Hmm. then èmi fẹ́ tiẹ̀ béèrè ìgbà wo ló fẹ́ ṣe inquest dà ẹ jẹ́ ká lọ sí proper court ká mọ̀ bí táwọn dorí ọ̀rọ̀ kọ. kámẹ́ tó jẹ̀bi kámẹ́ tó jàre. jàre quest yẹn for me tó bá fi dídé mi quest is out of it so gọ́vnà sanwó-olu láti jáde sí ọ̀rọ̀ yìí pé òkè ibi tẹ́ ẹ bá ṣe dé ó kí làwọn rìsọ́ọ̀tì ibi tẹ́ ẹ dé because gbogbo ẹ̀ náà wọ́n kàn mọ̀ mọ̀ wọ́n kàn fún wa ní gbódìdí iṣan ni wọ́n á sọ di fàmí ń fa wọn tó ń fà mọ́ra wọn lọ́wọ́ ní nǹkan tí ò tiẹ̀ yìí ní nǹkan tí ò tiẹ̀ yẹ kí ó gba time rárá. àmọ́ mo fẹ́ kí gọ́vnà Sanwó-Olú náà rántí pé tírú ọ̀rọ̀ yìí tí ò bá lójútùú lábẹ́ ìṣàkóso wọn lábẹ́ ìṣàkóso wọn ojú tí wọn ojú tí ó ti gọ́fìmẹ̀ntì wọn pátápátá ojú títì ló yẹ kó jẹ́ fún wọn wípé lọ́ndà àwọn wọn ò lè rí good justice fún a mere Lagos Lagosian. ọmọ ìlú ò lè rí proper justice ojú títì lè yẹ kó jẹ́ fún wọn ìbànújẹ́ dẹ̀ lè yẹ kó tún jẹ́ fún wọn because mo mọ̀ wípé bó pẹ́ bóyá wọ́n á fẹ́ kó tí ìdìbò fún presidency senate ti mẹ́bẹ̀tì wọn làwọn fẹ́ lọ. tí wọ́n máa tún náà fẹ́ lọ sẹ́mọ̀ pé most of àwọn èèyàn wa àwọn èèyàn tó bá tẹ̀ ti wá látẹ̀kọ̀ àwọn ò fẹ́ lọ fún senate. <laughs> tíkẹ́ẹ̀tì ah. presidency lọ́ọ́ máa sábà lé. ẹ̀rọ náà máa ń lọ ẹgbẹ́ ibẹ̀ eh, senate wà ń bẹ̀ commissioner eh, minister dẹ̀ wà ń bẹ̀ minister wà ń bẹ̀. sẹ́mu a lè ordinary mere justice tó yẹ wípé ẹ láàrin some few two three months kádẹ́gbàgbé kéèsì ẹ̀dẹ̀ ti ń fa ẹ̀ ti ń sọ di one year mọ́ wa lọ́wọ́ ẹ̀dẹ̀ dákẹ́ lórí wípé wọ́n mú èèyàn kan èèyàn kan ò mú èèyàn kan hmm. èèyàn kan ò lágbára èèyàn kan ò lè fi èèyàn kan ṣe nǹkan kan èèyàn kan ló lágbára ju èèyàn kan lọ. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. a ti ṣe ojú òpó lẹ́ẹ̀ báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dá sí i ọ̀rọ̀ rẹ o arábìnrin yẹn sọ̀rọ̀ èpè pọ̀ fún sanwó pé ah èpè yẹn pọ̀ bẹ̀tẹ̀ òótọ́ tó wà bẹ́ẹ̀ ni pé kí gọ́vnà Sanwó-Olú act fast. òun náà ló jẹ́ kí òun ló jẹ́ kí sọ mm. òun ló jẹ́ kí sọ wípé kò sí bó ṣe lè jẹ́ mm. lábẹ́ bó ti lè wù kó rí ká tẹ̀ sọ wípé Sanwó-Olú. ẹ̀lú ẹ̀kú rẹ̀ lẹ́wọ̀n. Alhaji Bashir ẹ màmá ṣéun ẹ kúrò lẹ́sà. àkúṣe ni àkúrètò ni o. yẹ́sà. ẹ kó àfọmọ ènìyàn ṣe mo kì í yín mo kì í díje díje bá dé ó bá mẹ́ta sà. yes sir àwa ni o. yes sir o. àwọn fámìlì ńkọ́. àdúgbò lọ́wọ́ ọlọ́run báwo ni gbogbo ghana ń ah gbogbo àná wà ń buta. ẹ ọ̀dà ẹ bá mi kí first lady ìyá mi àdùfẹ́ eléwì àdùfẹ́ eléwì bá mi kí wọn. ẹ alhaji abdulsaad quadri hmm? bí ohun tí a lè gbà mọ́ra pọ́sibú kì má lè gbà á mọ́ra o. Hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bó ṣe wà nìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. even àwọn twins àwọn twins tá a bí tó wá láti inú wù nǹkan ọ̀ṣọ́ ìwà wọn yàtọ̀ méjì yàtọ̀ tọ̀ síra wọn gan àdúrà ni mo máa fi ń ràn wọ́n lọ́wọ́ inú ìyá kan ṣùnà dẹ̀ ti jáde ìyẹn ló dípá fún ohun tí mo lè gbà mọ́ra obìnrin tó sọ̀rọ̀ ti Sanwó-Olú lẹ́kọ̀ọ́ pọ́pọ́ sì kó má lè gbà mọ́ra o. bẹ́ẹ̀ni. ara bí a máa ń ta wá èpè burúkú tí obìnrin yẹn ṣe é fún Sanwó-Olú ló kù díẹ̀ káàtó obìnrin wà right. láwọn òpè ńláńlá gidi ni o fún àwọn ọmọ ẹ fún àwọn ọmọ ti Sanwó-Olú náà. bẹ́ẹ̀ni mo ní èpè tó ṣe yẹn ló fi wà rọrùn. sọ pé láti ìgbà tí Mohbad ti kú ṣé ń gbọ́rọ̀ mi. bẹ́ẹ̀ni ní tó bá jẹ́ pé àkọ́bí sanwó-olú ló bá kú ṣé sanwó-olú á máa wò bẹ́ẹ̀. rárá o kò ní wò bẹ́ẹ̀ o. tó bí ẹgbẹ́ bí àìjíọ̀. gbàtọ́rọ̀. ẹ̀jẹ̀ àtúrò mi nù kálíbà bíi ti nẹ́tíwọ̀kì kálíbà bíi ti fọ́ọ̀tì wa. ẹ̀lú ẹ̀kú rọ̀lẹ́. ẹ kọ́ọ̀lì alájẹ kọ́ọ̀lì àmọ́. ẹ máa ma ṣe o. orí ọmọ ọba tó ń délé ń sọ̀rọ̀. orí ọmọ ọba tó ń sọ̀rọ̀. ó yẹ báwa dá sí ẹ báwa dá sí sa. níjẹ bá church. bàbá ẹjọ mẹ́ta ẹjọ mẹ́ta à ń bèrè yín o gbàdé sí ẹ wo káàkiri káàkiri ọ̀nà pọ̀ ni alájẹ ẹjọ ọ̀rọ̀ mi fẹ́ yàtọ̀nà mẹ́ta ní ìrọ̀lẹ́ yìí bọ ẹ gbọkọ ti bi Wùnmí tó ní wọ́n lépa òun. ok ẹ kò fẹ́ mu láti bẹ̀. bẹ́ẹ̀ni ṣé bàbá tó wà lábújá tó ń sáré justice fọ́mọ ẹ̀ ló máa ma sọ pé òun fẹ́ lépa ẹ̀ràn lẹ́kọ̀ọ́ àkọ́dún tó kọ́ta bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ló wà lẹ́kọ̀ọ́ báyìí o kò ń ṣe bàbá mi báyìí ló wà lẹ́kọ̀ọ́ ṣé bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ náà wọ́n tó ń lépa ẹ̀mí ẹ̀ ṣe hmm. ẹyin ti pọ́ǹtì mi. à ń pè dáadáa. ṣé pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣé pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ làwọn tó ń lépa ẹ̀mí ẹ̀ torí ìyẹn wà lẹ́kọ̀ọ́ báyìí fún proper investigation ó dẹ̀ sọ pé òun ti tọ́jú so many places ní Lagos State òun dẹ̀ ti get fact wípé ògùn ní Ìkòròdú tó jẹ́ pé àwọn èèyàn kọ́kọ́ ń búlẹ̀ bàbá àti pé kan tó ṣe ò dáa wọ́n lé lẹ́tà lọ́gbọ́n padà padà back to their senses pé máa yìí ah wọ́n ti frame ẹ̀ jù pé social media ló fi ba ayé ẹ̀jẹ̀ pé but now àwọn youth Ìkòròdú ti padà sí sẹ́ǹsì wọn ṣé àwọn yẹn ṣé pẹ̀rẹ̀gẹ̀tẹ̀ ló ń lépa ẹ̀mí ẹ̀ àti bàbá Mohbad ó ṣe wọ́n jẹ́ pé orin Sahara reporter ló wá gbé why not Punch uh, Vanguard àbí kíní Sowore àti Ọba Falana they are working hand to hand ẹ kì í fi ọ̀rọ̀ Lizzy Anjorin kì í fi set example nígbà tá a máa rí ní àbí three days ago a gbọ́ pé Lizzy gold nígbà tí Lizzy máa jáde orí kíní yìí ìyàwó òjò ti jáde kíní ẹ̀ jáde o ok jáde why not channel gbọ̀gbà pé not gold pé àwọn material ni which is ninety one thousand naira ó dẹ̀ sanwó ẹ̀ mo ti mọ Lizzy Anjorin way back from two thousand and two tí màá ṣì wà ní ṣe mistake two thousand and three ìlàrọ̀ poli ló lọ àtijọ́ pàdé rí ó lè òun ò ní mọ̀ bọ ẹ mọ̀ ká celebrity èmi mọ̀ á ti pàdé ńlàrọ̀ poli dáadáa as at then ninety thousand ní two thousand tí mo sọ tí wọ́n ṣì níyì o kò ṣe kò ń ṣe problem Lizzy Anjorin hmm. talkless of now tó yẹ kí multi millionaire ni. Hmm so ṣe àwọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣe ó ṣe jẹ́ pé Sahara reporter ló gbé jáde pé ibẹ̀ ló ti lọ lodge complaint why not Vanguard why not Punch why not Daily Trust àbí àwọn Nigerian kìíní yẹn so ẹ ti mọ̀ pé wọ́n ṣe hand to hand ni. Hmm. ṣé wàá rí ọ̀rọ̀ bàbá tí iwuma tó sọ pé tó lọ ṣùgbè fún Sanwó-Olú jẹ́rí amọ̀rọ̀ gbé kalẹ̀ jọra wa lọ tí ìtara bá ti pọ̀ jù ń gbà mí èèyàn á ṣe ọ̀rọ̀ sọ ṣe ní ká má pa ọtọ ajé ṣẹlẹ àwọn tó ń darí wá nàìjíríà yìí àdúrà ò ràn wọn ìpèlú ẹ ká máa ṣe fún wọn lóòótọ́ because wọn ò rí tiwa rò wọn ìgbà tó bá ń fẹ́ nǹkan lọ́wọ́ wa wọ́n ti mọ bó ṣe ń mú wa tí gbogbo nàìjíríà bá joyè mi ni a single person báyìí olùjáde ní election kọ́ lọ́ máa tẹ̀ka fúnra wọn kọ́ rí bó ṣe ń rí bọ̀ wọ́n mọ bó ṣe ń mú wọ́n mọ bó ṣe ń mú nàìjíríà youth wọ́n mọ bó ṣe ń mú wọn yá ní nàìjíríà tó bá ti fún wọn pẹ́ẹ́nì báyìí wọ́n ti tù wọ́n lójú tó bá wá ti wọlé tán báyìí they do anyhow so wọn ẹ wo nàìjíríà nàìjíríà ò stable nàìjíríà ò balance ó dárí drinker of rice ní ìsìn one thousand two those a drinker of rice now one thousand two people là ń bọ́ nàìjíríà lọ and they didn't do anything to it so wọn ọmọ ọmọ kankan ṣẹ́rí ikú Mohbad máa ń pa fún ìpele mẹ́ta ní ikú yẹn bá jáde ìpele mẹ́ta ni lákọ̀ọ́kọ́ àwọn fámìlì Wùmí ogún Mohbad wẹ́ẹ̀tẹ̀ ló fi ba ayé ẹ̀jẹ̀ ẹlẹ́ẹ̀kejì politically ẹ mọ̀ pé ìgbà tí Mohbad wà Malias they deal with drug ntamọ̀lámọ̀ ntamọ̀lámọ̀. ẹ má pe kinní yẹn ní kinní yẹn mọ́ ẹ má pe ní kí wọ́n dì pẹ̀lú kinní tẹ̀sán yẹn mọ́ <laughs> YouTube eh, eh, kìí aláwọ̀ mhm. egbògi olóró. Eh, ọdí pẹ̀lú egbògi olóró. ẹ jẹ́ mọ̀ pé ní Nàìjíríà tá a ṣe wà yìí politically musician gbogbo ló ń lo kínní yìí ọmọ yìí ti distribute to mm. so many angles mm, mm. ó ti distribute ibi tí ibi tí a lérò gan títí kan wọn fada títí kan wọn eh, pop wọn ti rà ń bẹ. tí tán náà ń jẹ bí ìgbà téèyàn ń jẹ ráìsì. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ yìí ò láṣìírí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí láyé yìí á padà fi kọrin ni ó wá sọ fún òun ti kúrò níbẹ̀ yẹn òun fẹ́ lọ dá dúró kákọ́bá fọmọ yẹn ní life díẹ sí ni ọmọ yẹn máa change kúrò ní hip hop á padà sí gospel ibi tó ń bá ọ̀rọ̀ ilé ayé ẹ̀ lọ yẹn hmm. tó bá dẹ̀ padà sí gospel yẹn gbogbo ohun tó ti ṣe nú ayé yẹn á padà fi kọrin kí ni ká ti wá gbọ́ kí adarí ìjọ kọ́ ló ń mọ̀gùn olóró hmm. inú orin Mohbad so ẹlẹ́ẹ̀kẹta eh, alleged father of Liam well known person nílùú yìí ni. alágbára nílùú yìí ni hmm. so àwọn náà nífẹ̀ẹ́ kọ́rọ̀ yẹn kó jáde ìpele mẹ́ta tí kú ọmọ yẹn ti wá nìyẹn tá a fi ojú justice yẹn up to date ṣẹ̀wá la máa rójú tu ọ̀rọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ wọ́n rí pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti áńtò ọ̀rọ̀ yìí òun náà kò kò kò kò kò dúró pé bóyá kẹ́lẹ̀ kan contribute fóun kóun tó kóun tó ṣèkọ́ tóun fẹ́ ṣe ó wà òkè láyé rẹ̀ gbogbo abẹ́ ìsinmi sáré ẹ̀ta skẹta eléyìí sọ̀rọ̀ jẹta eléyìí sọ̀rọ̀ lẹ́nu ẹ jẹ́ kí n fún yín ó sì kú first note kan ẹ tún sì máa gbọ́ in the next two or three weeks again. Hmm. ṣé ẹ ń gbọ́ mi. à ń gbádùn yìí dáadáa. voice note yẹn voice note yẹn ìyá Mohbad ìṣe ọkọ ṣé àwọn àkọ́kọ́ sọ yẹn ẹ̀gbọ́n bàbá Mohbad ló sẹ́ndì yẹn sí o hmm. ẹ̀gbọ́n bàbá Mohbad Mr Muyiwa ló sẹ́ndì yẹn sí ṣé wàá rí ìtò máa jáde lẹ́yìn ta tí mo sọ yìí bàbá Mohbad gọgọgọgọ ni Mohbad sẹ́ndì yẹn sí àwọn ìpè ńláńlá lọ́lọ́ wà ń bẹ̀ direct sí bàbá Mohbad ni tí wọ́n ti gbé yẹn jáde ẹ̀ sì máa túbọ̀ yẹn náà ẹ̀sìn máa tún gbọ́ yẹn náà so wọ́n play game ni wọ́n rí i pé ibi tí kinní yìí lọ kò lè fẹ́fẹ́ àwọn tí gbẹ̀gẹ̀dẹ̀ bá tún ṣe dọ́sàlẹ̀ kòkò lọ́wọ́ ń wá ọgbọ́n àrékèrèké planned by àwọn tá à ń sọ yìí àwọn lọ́balọ́ba àwọn adájọ́ àwọn ọlọ́pàá gbogbo wọn ló wà nídìí ẹ̀ so but gbogbo tí ń jẹ́ tọ́ lọ́hùn gbogbo ẹ̀ la máa rójútùú lágbọ́rọ̀ lọ́hùn. so àwọn kan tí mo ní pé kì í sọ nìyẹn ẹ ṣe gan ẹ máa bẹ púpọ̀ ẹ kí pẹ̀lú mìíràn láàyè kan láyè pè wọlé. ẹ máa kúrò lè lápá ọ̀dọ̀ tí wàá ń bì ìrọ̀lẹ́ làwọn wà o. ẹ ká san. ọ̀sán lọ́dọ̀ yín, ìrọ̀lẹ́ lọ́dọ̀ wá. ẹ ká sọ olóòtú ẹ ká sọ dj babji. ẹ ṣe mà ẹ ká sọ. ẹ kú àti àtiwá àdùfẹ́ léwì. ẹ ṣeun ẹ bá wa dá sí ọ̀rọ̀ rẹ̀. àbúní kí n dá sí ọ̀rọ̀ tẹ̀ ń sọ lọ́wọ́ ni nípa arábìnrin tẹnubu sanwó-olu. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ sọ ni pé ẹni tó bú sanwó-olu téèyàn bá jẹ́ abiyamọ kò sí ni pẹ̀lú bí ọ̀rọ̀ Mohbad yìí ṣe ń lọ ìtara lèèyàn máa fi sọ̀rọ̀ ló fi jẹ́ kó sọ nǹkan tó sọ sí Sanwó-Olú hmm. because nǹkan tó wà ńlẹ̀ yìí Sanwó-Olú ní agbára láti lè fi jẹ́ ká rí justice lórí ọ̀rọ̀ Mohbad láti bí tó bá di on the twelve nsìn ló máa pé oṣù márùn-ún five months tí Mohbad ti kú. Hmm àárí àárí toxicology tọ́dẹ̀ sọ yìí pé wọ́n lọ ṣe tọ́ bá lọ ṣe kò yẹ kó tó oṣù márùn-ún kò yẹ kó tó yẹn ká tó rí result tó bá jẹ́ pé Sanwó-Olú ti jáde ó ti fún wa ní result àbí pé bóyá wọ́n ti sọ nǹkan kan pé nǹkan báyìí o nǹkan báyìí o àbí wọ́n ń update àwọn èèyàn lóòrèkóòrè ṣé mo pé bo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ ó ní agbára láti ṣe as the governor of Lagos State bọ ó kọ etí kún sí gbogbo nǹkan tó ń lọ bẹ́ẹ̀ pé òun ò mọ̀ ó mọ̀ ó mọ̀ nǹkan tó ń go on. Hmm. mo rí fídíò clip kan ní orí YouTube bóyá bóyá two months ago tí Mohbad wà ní Lekki ó dà pé during endsars yẹn ni bóyá ó ń bá wọn protest nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ wípé àwọn èèyàn wọ́n cause a lot of havoc nígbà tí endsars ń go on tó burn buildings and everything ṣe mọ̀ pé yẹn gan ó lè pẹ̀lú nǹkan tí Sanwó-Olú ò ṣe fẹ́ ṣe nǹkan kan lórí ọ̀rọ̀ yìí hmm. bó ṣe báwọn ọmọ tó jáde tó protest náà lélẹ̀ nígbà endsars hmm. apart from pé bóyá àwọn alágbára kan wà tó ń jókòó síbì kan bọ̀ ó yẹ kọ́mọ̀ yìí pé alágbára ayé kò tó alágbára ọ̀run hmm. kò sẹ́ni tó mọlẹ̀ tó máa mọ́ bá òun lọ́la kọ́lọ́n jẹ́ kílẹ̀ rè kó mọ́ bá gbogbo wa. Àmín but èmi ni wípé wọ́n fẹ́ wọ́kọ̀ a máa rí justice lórí ọ̀rọ̀ Mohbad. àmín àmín. then program tẹ ṣe láàárọ̀ yìí mo fẹ́ pè bọ́ mi ìráyè pè mo fẹ́ sọ̀rọ̀ sí yẹn nípa àti Wùnmí tẹ sọ wípé. bẹ́ẹ̀ ni o ó lẹ́rù ń bá òun báyìí pé òun ti ẹ̀ sá pamọ́ káàkiri báyìí sí ni o. ẹ ok ẹ ẹ̀rù ń bà ẹ sọ fún yín pé àfẹ́kẹ́rù bà tó bá ń gbọ́ mi kó máa gbọ́ mi right now just like bí ẹnì kan tó sọ̀rọ̀ láàárọ̀ ìṣe sọ ó lè gba ọ̀dọ̀ ọlọ́pàá lọ kan fún ní security yeah she can do that but at the same time tó bá lérò wípé òun lè bọ́ síta láti lè máa wá sọ nǹkan tí ò ṣẹlẹ̀ pé bóyá kí àwọn èèyàn lè fi ṣàánú òun irọ́ burúkú ló pa aláàjì hmm. olótùú hmm? bí play game ni wọ́n ti sọ game wọ́n ti sọ ọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ bàbá di wọ́n ti sọ the game of chess hmm. ó mm. play game ni she is playing game because wọ́n ti rí bí ọ̀rọ̀ ṣe ń lọ bàbá bàbá Mohbad tó gbéra tó gba bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ lọ ọ̀hún mọ̀ pé ọ̀rọ̀ wọn lè débẹ̀ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó gbéra látàbújá tó wá sèkó ó ti wà lẹ́kọ̀ọ́ látijọ́ Monday ọ̀hún mọ̀ pé ó lè débẹ̀ mo wà lórí TikTok ní àná wọ́n play voice note kan kò tí ẹ ṣe voice note Wùmí ibi tó ti ń bá ṣe wọ́n pé àwọn kan wà tó sọ pé team Wùmí team Mohbad team kinní kan team baba Mohbad Wùmí àtàwọn team ẹ̀ wọ́n wà lórí kinní tọ́jọ́ ń sọ̀rọ̀ mo ń gbọ́ ohùn Wùmí báyìí ní tó play ẹ̀ tó ń ṣàlàyé fáwọn yẹn ipe ẹ ẹ kan kan jọ kan máa kan máa padà lẹ́yìn òun ṣe bọ̀bọ́ yẹn wọ́n ń pè ní ayat ó wà lórí tiktok ìyẹn ló ń bá sọ̀rọ̀ tíyẹn ń sọ yí pé ẹ eh, wẹ́l tó bá fẹ́ ká padà ẹ eh, nǹkan tó bá mọ̀ ẹ eh, kó wá sọ ẹ kinní kan kinní kan ẹ ló sọ pé òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ kú Mohbad ẹ pé bọ̀ kán jọ kán má padà lẹ́yìn òun ẹ ṣàmọ̀ ó ṣáà sọ a lot of things tí máa rí fídíò yẹn máa send sí yín. ok ok. because àwọn yẹn ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn ò ready láti support ẹ̀ mọ́. Mm because gbogbo wọn ti bí tí ọ̀rọ̀ ń lọ. Hmm. ìkẹta tí mo tún wá fẹ́ sọ ni pé ìyá Mohbad i mean Wunmi tó sọ pé bàbá Mohbad ló ń threaten òun ó ní ó ní kò dárúkọ bàbá Mohbad o ó ní padà yín lọ òun àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tí mo tí mo expect káwọn èèyàn ti sọ̀rọ̀ sí láti àárọ̀ tẹ́tí ń sọ ṣebí ìyá Mohbad jáde ó ní bàbá Mohbad kọ́ ló bí Mohbad ẹ má jẹ́ ká ṣe lọ́wọ́n o bàbá Mohbad kọ́ ló bí Mohbad so ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Wùmí. wo èwo nínú wọn. èwo nínú wọn ìyàwó bá ní láti jáde láti wá sọ fún wa. kíní yẹn ti dàrú kíní yẹn ti dàrú báwọn ọmọ ọlọ́wọ́ jàre ti dàrú báwọn ọlọ́wọ́ jàre. ṣe ṣe sìn ṣẹ́ni pé kò sọ̀rọ̀ lẹ́nu. fúnra ara wọn ganan ń da kínní yẹn náà ń dalera wọn lórí. ẹnìkan ní baba Mohbad ẹnìkan ní baba Mohbad kan ló bí Mohbad mọ́ ìyàwó tún ní fada yín lọ ṣé baba Mohbad tuntun ṣé tuntun àbí ti àtijọ́. <laughs> so kíyà Mohbad jáde síta kó wá sọ fún wa ẹni tó jẹ́ bàbá Mohbad gangan so ká lè mọ̀ ká ẹni tó tó tó tó tó ń tírẹ́tì Wùnmí gangan nínú bàbá Mohbad àti Mr. Lọ́ba àbí. Hmm, ọ̀rọ̀ náà lè tún sọ yìí o ọ̀rọ̀ náà lè lè tẹ́ tún sọ ìgbà ọ̀rọ̀ lágbà ni because ah. ẹnu ara wọn náà fi fẹ́ máa kó bára wọn pẹ̀lú bọ́rọ̀ ìṣeré yìí. ẹ ṣe é rí pẹ́ẹ́nu ara wọn náà fi ń kó bára wọn àwọn ń try láti ṣe damage control bọ̀ kò sí damage control kankan níbi kankan gbogbo àwọn ayé ti ríbi tọ́rọ̀ ń lọ everybody ti mọ nǹkan tó ṣẹlẹ̀ a ní láti wà in the legal system ká tó lè mọ ibi ibi tọ́rọ̀ ìfẹ́ já sí. Hmm. because Wunmi ń wá ọ̀nà tó fẹ́ fi tó fẹ́ fi kúrò nílùú ni láti lọ jẹ adúró níbì kan ló ṣe tún gbélé ìjáde ń sìn wípé wọ́n ń threaten òun wọ́n threaten àwọn wo ló ń threaten ẹ̀. Hmm. ọ̀rọ̀ ńlá lélẹ̀ ọ̀rọ̀ ńlá lélẹ̀ tó bá mọ àwọn tó ń tẹ́tìnẹ̀ kó sọ síta náà kó sọ síta kíyà Mohbad kó mú bàbá Mohbad jáde ẹni tó bí Mohbad gangan kó mú jáde bóyá bóyá bóyá bóyá yẹn ló ń tẹ́tìnẹ̀ ká lè mọ̀ bóyá Mr. Aloba tó dẹ̀ tọ́jú Mohbad for twenty six years ló ń tẹ́tìnẹ̀ then we can know. Hmm. hmm. Alhaji ẹ ṣí gan ni ẹ wo ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí hmm. <clears throat> torí àti ìwà mọ. ṣe rí i pé n tí mo sọ ní àárọ̀ òun hmm. náà ló tún padà ṣe yìí fún mi àwọn kankan wà tó yẹ pé lóòótọ́ ó yẹ káwọn ọlọ́pàá wa kọ́ ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ because nísìnyí àwa mọ ibi tí àwọn fúnra wọn ti ń fi ọwọ́ ara wọn ṣera wọn hmm. because tó bá jẹ́ pé plan work ni ẹni tó dẹ̀ advice wọn lórí plan work yìí ẹni tó bá wọn plan ẹ̀ kó plan ẹ̀ dáadáa. ẹ̀lú ẹ̀kúrọ̀lẹ́ o. ẹ̀kúrọ̀lẹ́ sà o. ẹ màmá ṣe mọ́mi wà ẹ ṣe gan ni ẹ kú iṣẹ́ náà Ọlọ́run máa bá yín ṣiṣẹ́ pọ̀ DJ Babs bí àǹtí Àdùkẹ́ bó tẹ̀ jẹ́ pé eh, ọ̀nkú the other one yẹn wọn sí around gbogbo yìí ni mo kí àti aláàjì ọlọ́run máa dàpọ̀ pẹ̀lú iṣẹ́ yẹn sẹ́rí gbogbo obìnrin tó bá dìde gbogbo ọkùnrin tó dìde tó ń wá justice fún Mohbad ọlọ́run lódùmarè àní pàdánù ọmọ á wá torí ẹ̀ á ró àwọn ọmọ tiwa náà lágbára tẹ́sí ò ní fi lè mú wọn tí wọ́n fi ní bọ́ sọ́wọ́ ọ̀tá sẹ́rí kí n tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ lóòrò ṣẹ́ ń gbọ́ mi. à ń gbọ́ ìmọ̀ à ń gbọ́ ìnáda mọ̀ ẹ jọ níbi tí mo torí mo sáré kọ gbogbo tí mo fẹ́ sọ lẹ̀ ni o ó dàbẹ̀ ó dàbẹ̀ ó dàbẹ̀ mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ látòrí Sanwó-Olú Sheriff Sanwó-Olú pé wọ́n ní tí kinní kan bá fẹ́ lọ ó máa ń ṣu sága ìyẹn ni sanwó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí so tó bá máa padà wá àmọ́ gbogbo èèyàn mọ̀ wípé wọ́n ti sọ pé ní record Lagos State Government ọ̀dájú gọ́vnà tá a ṣe rí rí count òun náà ní sanwó so hmm. àbùmọ́ni ti ẹ̀ yẹn ṣe wá rí ó wá dùn mí nígbà tí ẹ̀ ń mú gbọ́ táwọn èèyàn sọ wípé obìnrin tó sọ̀rọ̀ yẹn ó bu sanwó obìnrin yẹn ò bu sanwó o she was just asking a question ìbéèrè ni wípé ṣé tí ó bá jẹ́ àkọ́bí ẹ̀ ìbéèrè ló béèrè o ẹ bá mi dìyẹn mú bẹ́ẹ̀ hmm. mo bí wọ́n padà sórí ìyá Mohbad ṣẹ́rí ìyá Mohbad dàbí ọyún nínú eegun fún ayé àwa obìnrin àwọn òyìnbó máa ń sọ kinní kan wọ́n ní a drop of blood in a pool of water the water is already contaminated ṣé à ń bá mi lọ sà. à ń gbádùn yín mà à ń gbọ́ yín dáadáa. ṣẹ́rí ìtìjú ni mo ti ẹ̀dẹ̀ jókòó mo kàn ń rò mo sùn mi ò lè sùn i was just thinking pé ah, àbí ayé kan tún wà mo ṣẹ̀ṣẹ̀ gba òwe àwọn àgbàlagbà wọ́n máa ní pé àyè rìn jìnnà làyèrè abuké ọ̀kẹ́rẹ́ àti hmm. rìn jìnnà báyìí o àti ń pàdé abuké ọ̀kẹ́rẹ́ èèrà tó níkẹ́ gan bóyá là ṣì ní rí i mo rántí àwọn ọmọ kan tó ti máa ń pè tó máa ń níhàn hmm, season ní movie tá à ń wò lọ yìí hmm. season ní lóòótọ́ o wọ́n rí wípé wọ́n ti ń jábọ́ ó ń jábọ́ fún ìyá Mohbad gan láti ẹ̀ ti jábọ́ jáde wípé Mohbad ò kì í ṣe ọmọ bàbá Mohbad ah ìtọ̀ sáré gbọ̀n mi mo sáré wọ toilet mo rò pé hmm. ṣé ayé kan la tún kù ṣá àbí ó tún ní nǹkan míì tó tún ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àbí mo lálàá ni mo rí i pé mi ò lálàá ara mi ń gbọ̀n rìnrìn wípé yẹ ilé ayé kan la tún ti ń rí yìí Wùnmí tó wá ní wọ́n lé òun jáde wọ́n tẹ́tí òun ẹjọ́ ìyá Wùnmí sùn ni hmm. àbọ̀ ti kúrò nílùú yìí wọn ti kúrò fún náà wọn ti kúrò ní nàìjíríà yìí wọn ti kú fún náà. ẹ ṣe bọ́lá kò lọ ah, èèyàn kọ́ńtrẹ́tì ọmọ ọlọ́pàá ah, ah, kọ́ má jẹ́ ká gbọ́ kọ́ má jẹ́ ká gbọ́ rárá inú mi dùn fún ọkú tó ti kọ́kọ́ pè é lé àyẹn wípé kó lọ sọ fọ́lọ́pàá kí wọ́n fún ní security ṣùgbọ́n mo mọ̀ wípé security ẹ̀mí ò sí ṣá security ẹ̀mí kò sí àyàfi tí ọlọ́run ọba tí ò bá ti gbèsè ẹ̀ dé tó bá wù kó sá lọ kó sá bọ̀ òun ló máa sọ ohun tó ṣẹlẹ̀ hmm. àdúrà mẹ́ta tí mo máa ń gbà fún náà ni mo máa gbà fún pẹ́pẹ́ àní nǹkan tó ń di ara lára tó ń di ọmọ lára ọkùnrin àti ẹ̀jẹ̀ tí obìnrin fi ń ṣe nǹkan oṣù tá a tún dà lé ọmọ lórí àti ẹ̀jẹ̀ Jésù ó máa ti gbogbo wọn pa tí wọ́n fi máa sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi wọn ò ní kú o àwa ò ní pé kí èèyàn kankan kú ṣé ń bá mi lọ a ní pé kí èèyàn kankan kú wọn ò ní kú àṣírí la fẹ́ n tó pa Mohbad là ń béèrè tó bá àwọn ìyá Mohbad kó ní bàbá Mohbad kan kọ́ ló bí Mohbad àwa ò fẹ́ mọ ẹni tó bí Mohbad all we are asking for is justice for Mohbad ikú tó pa ọmọkùnrin yẹn nítorí tí n bá ń wo ọmọkùnrin yẹn màá dẹ̀ máa wò ó wípé nítorí mo ní mo máa máa wò báyìí màá dẹ̀ máa ọmọkùnrin mo ní ọmọkùnrin tó gùn tó lórí ìdúró bẹ́ẹ̀ yẹn màá wá máa wò á dẹ̀ máa dá mi lọ́rùn pé áá ah, ah, èèyàn kan dẹ̀ wá mú irú eléyìí mọ́ èèyàn kan lọ́wọ́ ah, kò kí ń hmm. ṣe nǹkan tó dáa kò kí ń ṣe nǹkan tó dáa ó máa ń fún mi ní sleepless night ìgbà mi tán mi ti ẹ fẹ́ wo àwọn kí torí ó máa ń dá mi lọ́rùn pé ṣé bí ẹ mọ̀ pé nígbà míì àwa obìnrin wá ní à wọ́n á kí àwọn èèyàn kan wá ní gbélé yìí ò bá jọpọ̀ ẹni á ẹni kò sí ẹni tó máa ní irú Mohbad yẹn lọ́wọ́ tá a máa wò ó bó ṣe gbà tí ò ní máa dúpẹ́ fọlọ́run pé èmi ló ṣe léyìí fún ẹ dẹ̀ wá mú ìdùnnú èèyàn kan hmm. ẹ wá gé kúrú lójijì yìí ó máa ń hmm. ó tí bá ti ń ìgbà tí ní àná mo pè títí mo wá rí pé the wrong number ni mo tiẹ̀ ń pè níbi tí ó ń já mi jẹ lára dé mi ìwo nọ́mbà tí mò ń pè mo ní bíi nọ́mbà mẹ́rin tí mo store lórí QH radio. ah kò ju méjì lọ méjì péré nọ́mbà ta ní láyé ṣùgbọ́n ìkejì yẹn àsábà lò ní. wọ́n ti rí pé mi mò ń ṣe mistake yẹn mo ti rí <laughs> wọ́n wò wípé kí ló dé kí ló dé ṣẹ́rí Nàìjíríà ó ń ṣẹlẹ̀ sí bàbá Mohbad lọ́wọ́lọ́wọ́. Hmm. ọlọ́run olódùmarè àdẹ́gbẹ́ wọn borí nǹkan tó ṣe ń jó mi lára ni wípé ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad yẹn ó pẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi rí ó wá ń hmm. dùn mí tó kò ń ṣe ayé social media. ok ok. ó wá ń dùn mí pé ah ọlọ́run ẹ ṣe ṣe báyìí tá a máa ń pa àwọn ọmọ ológun. ẹ ṣe mọ́ ẹ ṣe mọ ẹ ṣe mọ láti fi wọn fojú òkú lẹ. ọlọ́run máa tún àṣírí wọn. àbí ẹ ṣe mọ. ẹlẹ́kùn ẹ̀lẹ́ mà. yes sir mo kí yín ní nílé iṣẹ́ yín aláàjì. yes ma. Eh, ayébọ̀bọ̀ eh, jíde babs àti ìyá eléwì wa mo èmi náà bí màmá tó sọ̀rọ̀ yẹn tán mo try títí lánàá because mo follow gbogbo program lánàá hmm. kò ń ṣojoojúmọ́ lọ́bẹ̀ obìnrin ń dùn. bẹ́ẹ̀ni mo gbà. ìgbà míì báyìí iyọ̀ máa já ọbẹ̀ torí ẹ̀ máa túra pé kí lè léyìí. <laughs> ẹ ṣe mọ. ẹ ṣe mo dúpẹ́ lágbára ọlọ́run gbogbo àwa tí a jẹ́ abiyamọ nítòótọ́ tá a mọ ìrora ìrọbí tá a mọ ìrora bí a ṣe wo ọmọ tọ́lọ́run bá wa tọ́ wọn tọ́lọ́run bá wa wò wọ́n àní fojú sunkún ọmọ wa. àmín àmín. lórúkọ jésù àní fọwọ́ wa gbọ́mọgbìn á ti mọ bẹ̀rẹ̀ ayé àwọn ọmọ wa ọlọ́run ò ní jẹ́ ká mọ̀ òpin ayé àwọn ọmọ wa. àmín jésù màá sọ kéékèèké lórí tọ́píìkì tó wà lọ́kàn mi ọ̀rọ̀ gọ́vnà èkó màmá tán ló sọ̀rọ̀ tó ṣépè ẹnìkan ní pé èpè kọ́ ló ṣẹ́ ẹnìkan ní pé èpè ló ṣẹ́ whichever may be mo gbà wípé òtítọ́ ló máa lékè ìbéèrè mi tí mo wá fẹ́ béèrè náà ni wípé àìmọye òkú ló ti kú lẹ́yìn tí ìlérí olúwa yìí ti kú hmm. tí wọ́n dẹ̀ ti lọ ṣe autopsy tí ó dẹ̀ ti jáde bá wù mí ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn dókítọ̀ pé normally tán bá fẹ́ ṣe autopsy like how many days how many weeks how many how many uh, months or how many years ló máa ń take ìbéèrè mi kejì ni wípé ṣé eh, láàbù tí Sanwó-Olú ní pé wọ́n jó nígbà ensars ṣe láàbù yẹn nìkan ṣoṣo náà ti lè mú mú sampo lọ láti lọ chẹ́ẹ̀kì nǹkan tó pa Mohbad tí tó bá jẹ́ yẹn òun nìkan ṣoṣo ló wà nígboro Èkó ṣé kò sí ní stéètì mìíràn kò sí ní OAU ṣé kò sí ní eh, Ìlọrin àwọn hospital ìjọba ńláńlá yẹn tó jẹ́ pé within Nàìjíríà kò sí l'Àbújá tó jẹ́ hospital ìjọba wọ́n bá wa béèrè yẹn ìkẹta ni wípé àwọn tí ọ̀rọ̀ Mohbad ń jẹ lógún tó kalára tán wà ní Amẹ́ríkà because ọjọ́ tí bàbá Mohbad ń pè ká tó wà ní studio Brekete tán ń pè wọlé mo wà nínú fíìmù yẹn tí mo ń gbọ́ wọ́n láwọn ti lọ ṣe research ní gbogbo Amẹ́ríkà pé wọn ò mú sample kankan wá sí Amẹ́ríkà àwọn wo wá ní Nigeria government ń tàn àwọn wo ló ń tàn wọ́n gbà wípé tí òkú yẹn bá rọ́tìn síbẹ̀ àní lè rí di òótọ́ gbogbo àwọn tó ní ọwọ́ sí ikú ọmọ yìí wọ́n fi dá gbogbo àgbáyé lóró because gbogbo rí labiyamọ ló ń sọkún lórí ọ̀rọ̀ ọmọ yìí ọ̀rọ̀ ọmọ yìí ń dùn gbogbo wọn náà máa jèrè iṣẹ́ wọn wọn ní lọ láì gba ìdájọ́ ẹjọ́ sà Wùmí tó ní pé wọ́n ń léun irú ẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú bíbélì ìgbà tí kéènì pa àbúrò ẹ̀ sóko ìjòwú kíkorò náà ló jẹ́ kó pa ọmọ yẹn ṣùgbọ́n Ọlọ́run gbé gẹ́gùn wípé ìsáǹsá àti alárèkèrè ni yóò máa jẹ́ torí pé ó ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ Wùmí ń sá nígbà tẹ́nìkan ò lè ní o kò dẹ̀ síbi téèyàn sá sí tọwọ́ olúwa ò bẹ́ẹ̀ psalm one thirty nine sọ bẹ́ẹ̀ pé béèyàn wà nínú òkun pé ojú olúwa wà ń bẹ̀ pé ṣe inú òkúta lènìyàn lágbára tó kó sí olóhùn olúwa wà ń bẹ̀ tó kò síbi tójú olúwa ò tó ẹ̀mí ẹ̀mí ẹ̀mí Mohbad ló ń lé kiri ọmọ yẹn máa fà mọ́ra torí torí pé ó nífẹ̀ẹ́ ló fi gbà tàbùkù tàbùkù ẹ̀ wọ́n jọ ń lọ ni bó fẹ́ bó kọ̀ àfi tó bá jẹ́wọ́ ara ẹ̀ pé kí gbogbo nàìjíríà kí gbogbo àgbáyé kó dárí jì òun pé òun ṣe àṣìṣe ni bí bẹ́ẹ̀ kọ́ sísá tó ń sá yẹn ẹgbẹ̀rún sámú ò lè sámú lọ́rùn lọ́wọ́ hmm. bàbá bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó wà ní èkó lọ́wọ́lọ́wọ́ kò ń ṣe yorùbá ṣùgbọ́n ọkùnrin yẹn wà fún everybody ẹnu ọ̀nà studio ẹ̀ ó ṣí sílẹ̀ fún everybody lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n chíìtì àwọn fúlàní tá a gbà wípé wọ́n yọ wá lẹ́nu ní nàìjíríà ọkùnrin yẹn dìde ó lọ dìvẹ́ǹdì ó dìvẹ́ǹdì e fúlàní yẹn ó dẹ̀ gba ẹ̀tọ́ ẹ̀ fún un tí ẹni tí òun ṣe yorùbá tó bá dìde láti àbújá fún investigation ó yẹ kí gọ́vùnà Sanwó-Olú dọwọ́ bojú ó yẹ kójú tì í ó yẹ kójú kó tì í ó yẹ kójú kó tì í àti omi ara ọkùnrin yẹn àti ẹ̀jẹ̀ ara ẹ̀ ló gbà wípé wọ́n á fi ṣe investigation àwọn kan ń sọ fún pé kó má sọ́ra kó ṣe kìíní kó ní kò sí nǹkan kan orí gbogbo tó yẹ ọkùnrin yẹn ń ṣe lóore tán gbàdúrà fún kò lè jẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ sí i uh, president pre ordinary president uh, Isa Ahmed kò sí kankan tó máa ṣẹlẹ̀ sí gbogbo ìgbésẹ̀ tó yẹ kí gọ́vnà Èkó kó gbé ọkùnrin yẹn tẹ Àbújá mọ́lẹ̀ ó wá ń gbé nílùú nílùú ọkùnrin yẹn kò discriminate o mm, anybody ní ti ẹ ṣe mọ torí àsìkò jésù àárọ̀ wọn lọ́wọ́ àmì mà ẹ ṣe mọ mi ẹ ṣe mọ mi ẹ ṣe mọ mi ẹ ṣe mọ mi. Mm, ẹ sọ̀rọ̀ kan. bẹ́ẹ̀ òun ni mo yẹ sọ pé tí tó gómìnà sanwó-olu tí wọn ò bá rí kọ̀kọ̀ ṣe sí a jẹ́ pé ojú tì wọ́n ojú tì regime wọn as governor Lagos state ìtìjú ló yẹ kó jẹ́ fún wọn ẹ gbàgbé gbogbo nǹkan ti ṣe wọ́n ṣe rélùwé ọ̀ṣẹ̀ gbá ọ̀ṣà gbogbo yẹn kọ́ la fẹ́ jẹ ẹ wá justice fún ẹni tó nídìí justice. Hmm ẹ wá òdodo jáde fẹ́ni tó ní ìdẹ ẹ fáìtì fún mẹ̀kúnnù ẹni tó bá wà láyé ló máa ló gbogbo ń tẹ bá lẹ ṣe tẹ ṣe gbá tẹ ṣàwo tẹ ẹ ṣiṣẹ́ ẹni tó bá wà láyé ló máa lo gbogbo ẹ. gbogbo àwọn nǹkan yẹn ò wúlò fókù. kò wúlò fókù rárá. Hmm, kò wúlò fókù. so ẹ kọ́ try as much as possible. Hmm, láti ẹ lọ ẹ kúrò lẹ́mọ̀ orúkọ rẹ sàn ẹkújọ mẹ́ta o. ẹ ṣe mọ́ mi wá ẹ káàbọ̀ mọ́. gbogbo everybody mo kí gbogbo lé o. yes ma. ṣé mo nǹkan tí mi máa sọ sí ọ̀rọ̀ yẹn ni pé iṣẹ́ ríhùn mi tán náà ń léwu káàkiri yẹn spirit Mohbad ló ń lé kiri ìyá Mohbad tó jáde tó ń sọ nọ́nsẹ̀nsì spirit Mohbad ló ń ti ọ̀rọ̀ jáde lẹ́nu kí àwọn èèyàn lè mọ̀ wípé ìyá òun náà lọ́wọ́ nínú ikú o because ìgbà tí bàbá ẹni mú aṣọ ìkómú tẹ̀lé mi ká lọ tó dẹ tẹ̀lé wọn débẹ̀ tó dẹ mú aṣọ míì fún wọn ah. tó wá bọ́ síta tó ní fẹ́ ka aṣọ ṣáṣírí bàbá Mohbad tó fẹ́ tún nìyẹn hmm. ìgbà tó tún tọ́ ta àwọn wo ló ṣe àwọn wo ló ṣe thank you fún ṣé nǹkan tó sọ jáde yẹn ó wá tẹ́ gbogbo abiyamọ lọ́rùn kò tẹ́ abiyamọ gidi lọ́rùn ìkejì ni pé torí pé eh, Mohbad wà bẹ́ẹ̀ pé wọn autopsy ẹrẹ́kẹ̀tẹ̀ ó ti sọ yìí pé autopsy tán ṣe tán bá present òun máa ṣe òun máa ṣe private one àwọn èèyàn dẹ̀ ti rẹ́dì pé wọ́n máa dáwọ́ wọn máa ṣe private one ṣẹ́rí pé Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣe gbà ń sìn tó yìí wà lẹ́kọ̀ọ́ ó ní àwọn nǹkan tó ń lọ about ẹ̀ ó dẹ̀ ti ń gẹ̀tì gbogbo fáàtì tó ń gẹ̀tì àwọn àwọn ọlọ́pàá bí nǹkan ṣì máa ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ni torí àṣírí tí wọ́n bò ẹ̀ gbogbo ẹ̀ ló wà ń ta so nǹkan tó máa ṣẹlẹ̀ obìnrin èmi ò gbọ́n first name yẹn o ṣùgbọ́n obìnrin yẹn tó sọ̀rọ̀ ara ọmọ ló ń ta. bẹ́ẹ̀ni. ara ọmọ ló ń ta but ó ti yẹ kó dẹ̀ wàá mọ̀ pé ìbá sọ̀rọ̀ jù báyẹn lọ fún sanwóolu eh, sanwóolu onídàálò. Hmm. bọ̀ torí ẹ̀ ni ọlọ́run ṣe gbé irú bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tó lẹ́nu ń bẹ̀ yẹn tó jáde ìgbà téèyàn kan sọ pé iṣẹ́ tó ṣe kinní kan bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ fún ẹnìkan ní orí platform pé òun ti ṣiṣẹ́ tó le ju eléyìí lọ ọlọ́run dẹ̀ gba ògo fóun òun dẹ̀ máa ṣe ṣé nǹkan tí mi sọ ìtì yèyí ìkúnlẹ̀ àbí àánú náà á jẹ́ kó rí ṣe gbogbo àwọn tí wọ́n dúró tó fẹ́ kó tó ń béèrè justice fún Mohbad Mohbad fúnra rẹ̀ mi sọ fún yín jọyìn pé kò ní gbà tí ò bá rí justice kò ní kò ní kò ní kò ní jẹ́ kọ́ǹsìn òun pàápàá ẹ wá wo àwọn tó ń sọ pé pé bàbá Mohbad kọ́ ló bí kìíní wọn ò fẹ́ kàn ṣe DNA fún Liam ni ṣọkọ tí mi sọ ẹ ti yẹ gbogbo èèyàn dẹ̀ ti gbọ́ àǹtí àǹtí àǹtí kí ni wọ́n ti ń pè àǹtí Wùmí kan ó sọ̀rọ̀ ó ní ó ní kí kí Mohbad tó kú ó ní Mohbad mọ̀ pé òun kọ́ ló bí Liam ó ló gba ó gba Liam ó gba Wùmí pẹ̀lú síkírìtì àkọ́bí ẹ̀ ó kọ́ bá síkírìtì Wùmí ó ní báwo ni Wùmí máa ṣe pa ibi tó bá pẹ́ Wùmí ni ló pa kí Wùmí go down fún un tó bá jọ̀ọ́ ló pa kó go down fún yes obìnrin yes Amẹ́ríkà ló ń gbé ó ti mọ pé nǹkan tó ṣe kò wà normal èèyàn bo gbogbo àṣírí ẹ a máa gbọ́ ọmọ ẹ a máa ṣe gbogbo ó dẹ̀ mọ́ pọ́ ọmọ ẹ kì í ṣe tòun lẹ́yìn náà torí ogún tó ní wà díẹ̀ ẹ parapọ̀ ẹ mú ẹ pàdánù ìyá ẹ̀ tún wá lọ́wọ́ nú ẹ̀ torí tó máa sọ pé wọ́n rí kú wájú ọmọ ẹ̀ tó dẹ̀ tẹ̀lé wọn lọ owó amúfẹ́ kaṣọ owó lọ́mú fún un ọmọ yẹn gbọ́ pé torí pé ìyá yẹn padà wá sí ìgbésí ayé ọmọ yẹn ó kó bá ọmọ yẹn torí pé tí ìyá yìí ò bá padà wá sàkọ sí ayé ọmọ yẹn ọmọ yẹn máa gbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu tí bàbá ẹ̀ bá ní ó yá tẹ̀lé mi á tẹ̀lé yá tẹ̀lé mi á tẹ̀lé ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ àwọn èèyàn kan wà tẹ́ pé ibi tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n ti ṣẹ́ẹ̀gùn sí wọ́n fẹ́ máa jẹ ọbẹ̀ wọ́n pọ̀ báyẹn wọ́n pọ̀ ẹ̀ lómi jẹ̀ tiẹ̀ tiẹ̀ tiẹ̀ mọ̀ tẹ́ bá bí ọmọ ó lè mọ ọmọ yín kó fi sábẹ́ á wá máa ṣèyá fún ó fẹ́ gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tó bá ti rí èmi ti rírú ẹ̀ rí dáadáa hmm. tí mo wò pé ṣé ìwà ènìyàn ń wù yìí ẹ fẹ́ gba nǹkan tí ò kì í ṣe tìyín tó àwọn èèyàn bíi àwọn èèyàn bíi bàbá ìyá Mohbad yẹn ó wà ìyá Mohbad yẹn ó yẹ sọ pé ìyá òun òun fìpè ìyá òun búra so màmá ẹ ní ìpè tí màmá ẹ hmm. bá ní ìpè bàbá ò ní máa fi ìpè yẹn kó máa fi wádìí ọmọ ọmọ ẹ káàkiri pé ọmọ ọmọ mi o kí ló ṣe o níjọba yìí o kí ló ṣẹlẹ̀ o ọmọ ọmọ mi kí ló ṣẹlẹ̀ o kí ló ń bọ̀ o kíní kan ẹ̀yin ni ẹdẹ jókòó ẹ ń gbowó ẹ ń jẹun ṣé bí Mohbad ṣe wà ẹ ṣé kò tẹ̀ sí fún ìyá yẹ ẹ̀gbọ́n olówó jẹ orí tó kú. fún nǹkan tí mo nǹkan tí mo wá ń sọ torí pé ẹni mi lọ síbẹ̀ láàárọ̀ mo ní wò wọ lọ́hùn ó gbowó tí ìyá Mohbad tó bá ní ẹni ká má ṣe pé ṣùgbọ́n a máa nígbà náà fún àpè tó fún báyẹn tó gbà lórí Mohbad àìsàn ló máa fi wò ẹ̀rí kan tó máa ṣẹlẹ̀ sí kan tó wà bẹ́ẹ̀ nìyẹn. ọ̀rọ̀ yìí ti dàrú ó ti dàrú mọ́ wọn lọ́wọ́ báyìí o ọ̀rọ̀ yìí ti dàrú. ẹ torí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ti rí ó ti rí many things ó jẹ́ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní even tó bá jẹ́ bàbá Mohbad ló wà nídìí ẹ̀ ó máa go down fún anybody tó bá wà nídìí ọ̀rọ̀ yẹn ó máa go down gbogbo àwọn èmi làwọn àwọn Naira Marley nǹkan kan yẹn gbogbo wọn ti mú ti pé no be play no be ṣeréṣeré kì í ṣe ṣeréṣeré gbẹrẹkẹtẹ sì wà nílé kò kì í padà lọ sí kò í padà lọ sí Àbújá ó dẹ̀ máa rídìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ló máa ná máa ṣe Ọlọ́run dẹ̀ máa bá wa dúró tì torí nǹkan tá a fẹ́ nìyẹn tí Ọlọ́run máa ṣe fún wa lórí ẹ̀ so ẹ jẹ́ kí n fi sílẹ̀ kẹ́lò mi lè rí sọ̀rọ̀. ẹ ṣe mọ́ mi wá. ẹ kúrò lẹ́mọ̀. ẹ kúrò lẹ́mọ̀ jì. yes ma wọ́n mi wá ẹ káàbọ̀ ẹ ṣe ajibas. yes ma. aji ẹ kó ètò ẹ kó àtàárọ̀ àti mí sí yín o ẹ ṣe gan kò ní rẹ̀yìn olórí láàfin ọkà ọyàbá mo kí yín o ọkàn láwọn àṣe àṣeyẹ ní gbogbo wa máa ṣe ìwẹ̀ ṣe gan god bless you hmm, mo kí gbogbo àwọn tó tún dá sí tò mo dẹ̀ káwọn tó tún máa dá sí náà àtàwọn tó tún máa gbọ́ létà kò ní rẹ̀wà bí mo ṣe máa ń sọ kò dé ní sú ṣe rí Wùmí tó ní bàbá Mohbad àwọn kan fi kúlé òun kiri wọn ò fi kúlé kiri ẹ̀rí ọkàn ló ń dà á láàmú ẹ̀rí ọkàn kò dẹ̀ ní sinmi Mohbad ti sọ from time ó ti gbé gègùn pé kò ní ní sinmi gbogbo wọn àti fámìlì wọn ẹjọ́ tó lọ lọ́hùn tó bá ń fi kúlé kiri bí ọ̀gá mi ṣe sọ níbẹ̀ yẹn kí ni evidence kó gbé evidence wá kó fi wá hàn wá nígbà tó o fi kúnlé bàbá Mohbad kiri evidence wà lórí social media gbogbo àgbáyé ló gbọ́ ló dẹ̀ rí kò dẹ̀ lè yàmí lẹ́nu síbi tó tó gbé lọ gbogbo bá ń jẹ́ tolúwa tó bá lóun fẹ́ contest again gbogbo youth Yorùbá àbí gbogbo youth Yorùbá ẹ̀ Nàìjíríà wọn ò ní dìbò fún ìyẹn ṣòwò rẹ gbogbo wọn yà um, ẹgbẹ́ ẹgbẹ́ kan náà náà wà kò dẹ̀ ṣe nǹkan kan tó ẹ fi wù mí sílẹ̀ nǹkan tó mọ̀ jẹ òun ló ń pa òun ló dẹ̀ òun ló dẹ̀ máa pa wọ́n mímí dẹ̀ ti sọ síwájú ẹ̀ exactly nǹkan tí mo fẹ́ sọ nìyẹn wípé ṣé lórúkọ ẹ̀ ẹnì kejì ẹ̀ àwọn kọ̀kọ̀kọ̀kọ̀ akọ̀kọ̀jáyé the wicked uh, widows ìyàbọ̀ ìbú òun ló ń kọ kí ló ní kí òfin lọ sí gist lover wọ́n ti ti lọ sọ́dọ̀ ṣòwò rẹ̀. they are all the same ebi ìyàbọ̀ náà fẹ́ fún ọ̀fẹ́sà dúró sí gbogbo ọ̀nà fi kiri kí lẹ́yìn ṣe tó fi fi kúlẹ̀ kọ́kọ́ tí wọ́n bá ṣe nǹkan tó mọ́ tó bá ṣe tó da wọ́n ètò ìṣòro máa tó máa ní wọ́n fi kúlẹ̀ ẹ̀ ó sọ ó mú ṣòwò rẹ lọ làwọn ń pariwo justice Mobile, ẹni tó láṣìírí ẹni tó gbà bó ṣe rí hmm. tó pa àwọn ò accuse lórí platform yìí and all the time la máa ń sọ. bẹ́ẹ̀ni. a sọ pé òun ló pa ìmọ́lẹ̀. but sọ́fẹ́ um, um, um, ó wà níbẹ̀ ó wà níbẹ̀ nígbà tí ọmọ yẹn tó kú ó wà níbẹ̀ nígbà tó lọ ṣeré ó wà níbẹ̀ ní one day two days so suspect ni ẹ whether you like it or not tó àsìkò bá tó wàá sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ̀ ṣe tí fi jó gbogbo ẹ̀ la máa gbọ́.

exactly nǹkan tó bèrè yẹ kí sọ ló sọ nǹkan yẹ sọ kó sanwó yẹ kó ẹ wo pariwo ẹ ẹ jọ náà five months now ìṣòro tó bá yẹ pé ọmọ sanwó-olú àgbàdo àkọmọ ẹ kú ṣe ẹ ṣé wọn ni ìyàwó sanwó-olú dókítà ni náà so wọn wọn mọ ọmọ dìlí ẹ ni because lady yẹn sọ tó bá ti jù kó àwọn kókó máa bàjẹ́ láàárẹ̀ and it's true the Nigerian eh, kìíní kò wọn ò níná wọn ò kí proper place náà gbé lọ even nǹkan tó ń bí tó wọn tọ́ná síbẹ̀ àbọ̀ ti so òótọ́ ni woman yẹn sọ tó bá yẹ kó rí lè dùn àwọn wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan kan fún woman yẹn kó ṣàtúnṣe ni. ẹ ṣe mọ. àwọn olórí wa ń bìbà a máa ń bu wọn wọn máa ń ju ẹyin lù wọn wò lẹ nítorí ẹ pa wọn àtúnṣe ni kán ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ rẹ tó bá dẹ tó bá tasí lára kó gbọ́n kó dẹ ṣàtúnṣe so Sanwó-Olú wọn ò bú ẹ o lọ ṣe the right thing for your citizen ẹ máa bẹ́tò bọ̀ ó dà bọ̀. ẹ jáde àdúrà pàbí kálíbà láǹfààní àti padà wà tó bá di ní abala kẹta ṣé ní gbogbo yẹn tẹ̀ wà lórí rédíò a máa sọ fún yín pé kẹ́ ẹ má ti kúrò nítorí pé abala kẹta ètò yìí tá à ń sọ yìí láàrin fifteen minutes péré la fi máa padà wá torí pé a fẹ́ kó papọ̀ fún yín torí àwọn tó máa wò lórí YouTube kó má gùn jù fún wọn abala kẹta ètò yìí ó ń bọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí gbàtà wa yìí tó díje babuji ẹ̀já màá lórí. ǹjẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó fún wa létò tẹ́lẹ̀ ṣe gbogbo àwọn tí wọ́n dá sí pátápátá gbogbo wọn pátápátá ni a dúpẹ́ lọ́wọ́ wọn o àdẹ ẹ̀ ìwọ̀n kọ ọmọnìyàn ṣe lágbára Elédùmarè kò sẹ́ni tí Ọlọ́run fi kú ọmọ tó máa fi jẹ́ ká máa fi justice fúnra wa lágbára Elédùmarè ẹ Balógun Babájídé lórúkọ tèmi o tí gbogbo yín mọ̀ sí díje babuji ẹ àtúnlọ àpadàbọ̀ láìpẹ́ láì jì. ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ yín Quadri Hamzat onálòkọ mi. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá sílẹ̀ iṣẹ́. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn ẹ̀ níbí láyé fẹ́ máa kọ́ o. gbígbé ṣe ilẹ̀ lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa kọ́ o. <laughs> QHTV Accra and beyond.